إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله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 يا إخوة الإيمان أوصيكم ونفسي بتقوى الله عز وجل واجتهدوا في طلب رضا ربكم ومغفرته واعلموا أنه لا ينبغي لنا أن نموت على غير الإسلام فإنه من جاء يوم القيامة بغير هذا الدين فقد خسر خسرانا مبينا واعلموا أن الله جعل بيننا بين عباده بعض الحقوق الذي لا بد من أدائها ومن أداها بحقها تقبل الله منه ومن أخذها يريد إتلافها أتلفه الله عنه adúpẹ́ fún ọlọ́run ọba atọ̀rọ̀ ìkẹ́ atọ̀rọ̀ ìgẹ̀ fánàbíwá muhammad sallallahu alaihi wasallam àbí ọlọ́run kó bá wa kí àwọn ará ilé annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ náà kó ma bá àwọn sàábí annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ náà kó ma bá gbogbo ẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà annabi na títí tí ó fi di ọjọ́ ẹ̀san lẹ́ẹ̀kan sí atúnra wa létí wípé Ìbẹ̀rù Ọlọ́run Ọba ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ má jẹ́ kí ádà ádà á ní láyé, ẹ má jẹ́ kó gbé wa kúrò lójú ọ̀nà Ọlọ́run Ọba. Ọlọ́run Ọba ní alam ya'udhu billahi minash ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون النبي كان صحابة النبي صلى الله عليه وسلم عبد الله بن مسعود رضي الله عنه wọ́n ní ọdún kẹrin táwọn ṣe islam tọ́lọ́wọ́n bá fi islam tó fi ṣàánú àwọn Abdullahi bin Mas'ud wà nú àwọn tí wọ́n kọ́kọ́ gba islam láyé Ànábì sallallahu alaihi wasallam káfí sọ wípé kìí ṣe pé wọ́n ti bin Mas'ud jẹ́ mùsùlùmí wa ń sọ fún wa anhu ọdún ẹlẹ́ẹ̀kẹrin táwọn bẹ̀rẹ̀ sí ní sẹ́sì lọ́lọ́wọ́n bá sọ áyà ìkalẹ̀ wípé sásìkò náà tí tó ni fẹ́ni tó pẹ́ra ẹ̀ lólùgbàgbọ́ òdodo kí bẹ̀rẹ̀ ọlọ́run ọba kó wọnú ọkàn ẹ̀ tó já sí wípé ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ò ní ma níbi tó bá fi hàn èèyàn níbi ìwà àbí níbi ìmúra àbí níbi ẹnu tó já sí wípé láàrin òun àtọlọ́run ọba ẹ̀ yóò ma sọ fúnra rẹ̀ wípé ìwọ ọlọ́run ọba lílé ìgbọ̀dọ̀ débẹ̀ ntọ́lọ́run ọba fẹ́ lélẹ̀ kí mójútó ọlọ́run bá ní ṣásìkò yẹn ò tí tó fáwàtà jẹ́ mọ́mìnì ni ìgbà wo ni ó wà jẹ́ ọlọ́run bá ní ìrìnlẹ́mù, annama al-hayatu ad-dunya la'ibun wa lahwun wa zina wa tafaqurun baynakum wa takathurun fil amwali wal awlad kamathali ghaythin a'jaba al-kuffara nabatuhu thumma yahiju fatarahu musfarran thumma yakunu hutaman ọlọ́wọ́ bá ní ayé yìí tóbi lóòtọ́ wàláyé ó sì tóbi tàbá ní ká ma fi ojú bílẹ̀ ṣe ń má bílẹ̀ ṣe ń sú tàbá ní ká ma fi ká ó pọ̀ lóòtọ́ ṣùgbọ́n ọba ọba tó nímọ̀ ní pantama ó ní wàláyé in tá lònà sàárè ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́nà ọgọ́rùn-ún tààmì láyé ni ṣùgbọ́n àwọn èèyàn kan ni sallallahu alaihi wasallam abáléyàn kú látàrí ànábì sallallahu alaihi wasallam an sọ pé bí 1400 years ago ìmọ̀ kíyàn wà ní òkè àbí kó wà ní òyà dásìkò táwà yìí ẹ̀dàkùn bíyàn bá ti ẹ̀wà lò tó pọ̀ jù ó lọ 100 láyé kó ti wá wà ní òyà láti jọun sí yóò rántí pòhùn gbádùn láyé bíyàn wọ́n wá ní wà láàtẹ̀kọ̀rọ̀ nákùnmọ̀l hayatu duniya ẹ má ṣàṣìṣe o ẹ má gbé góòdì ilẹ̀ kẹgbẹ́ ẹ má jẹ́ wọ́n gba góòdì lọ́wọ́ yín kí wọ́n gbé nǹkan mìíràn yín lọ́wọ́ wà innal akhirata lahiya alhayawan ibi tí sẹ̀mí gangan wà ọ̀dọ̀ Ọlọ́hun bá ní alkiyama ni falatakurọ̀ nákùnmọ̀l hayatu fáwọn tó ń bọ̀ lẹ́yìn yìí ni wala yagurrannakum billahi al-gharur ẹ má jẹ́ kí sù ẹ má jẹ́ òtáyìn pẹ̀lú ayé ta dáyìn sí ìmọ̀ mùsùlùmí ẹjá gbìyànjú ẹjá fọ́ra wa ya níbi ẹsẹ̀ ká gbìyànjú ká ṣe ń táfẹ́rẹ̀ yọ̀nà ọlọ́run ba hadhibu anfusakum wa nuquha ẹfọ́ ẹ̀mí yín pẹ̀lú tọ́lọ́wọ́n bá ní ẹ fi fọ́ má gbogbo ẹsì má dọ̀tí rẹ̀ pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́n bá tó ṣe léèwọ̀ fún wa hmm. bíyàn bá gbé ẹ̀ṣẹ̀ pàdé ọlọ́wọ́n bá lálkìyàmà anábi ní sallallahu alaihi wasallam anábi ń fún wa láwọn tí ó ṣẹlẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n bá gbé gbogbo wa dìde lẹ́yìn tá ti kú tán tọ́lọ́wọ́n bá bá ní kí wọ́n fọ́n fèrè lẹ́yìn tọ́lọ́wọ́n bá ti ká sánmà anábìní sallallahu alaihi wasallam orí ìdúó ni gbogbo wó wà wọ́tẹ́dùnú shams wọ́n sún oòrùn tó wà lókè tó jìnà sí wa yìí tá ń pariwo pé orí pọ̀ wọ́n tún wá sún mọ́ wa wọ́yẹ́bùlógù náà súnmínà hàmì wàlkárọ̀bì máa la yutikun wà yìí kéèsà wà nìkan o adam gbogbo àwọn wa àtàwọn tí ó tún wá lẹ́yìn wa anábì wá ń sọ ọ̀rọ̀ táwọn òjíṣẹ́ ọlọ́run bó mọ́ sọ

anábì ní fàyà na adam àwọn èèyàn àwà lọ bá nàbí adam àwà ma sọ fún wípé ya adam anta abul bashar ara rẹ lọ́lọ́wọ́n bá ti yọ gbogbo wa khalaqaka Allahu biyadihi nínú kẹtọ́ lọ́wọ́n bá ṣe fún ọ ní pé ọwọ́ rẹ̀ lọ́wọ́n bá fi dá ìwọ yẹ kó tún súnmọ́ lọ́wọ́n bá jọ wá lọ fashfa lana ila rabbiki anábì ní sallallahu alaihi wasallam anábì adam ó ma sọ fún wájọ́ náà wípé òun jẹ nǹkan bá ní kóhun bá fún láti jẹ nǹkan kan ṣùgbọ́n òun padà jẹ la ilaha illallah yìí tánàbí sọ fún wa ìbẹ̀rù ọlọ́run bá wà ń Qur'an bá ti fún wa wípé nígbàtá ádámù tó ṣe ọlọ́wọ̀n ọba tán ọlọ́wọ̀n bá ní àwa náà látú kọ ní tí ó fi gbẹ̀wà tàà fi foríjì ṣùgbọ́n nàbí ádámù tún wá rántí ẹsẹ̀ yìí ó ní kìí ṣe pọ́ náà bò mi ṣùgbọ́n ìbínú tọ́lọ́wọ̀n bá ń bí lónìí la wala quwwata illa billah kò sì ní bírú rẹ̀ mọ́ bí n bá déwájú ẹ̀ kí ní mo fẹ́ bẹ̀ẹ́ tó bó wá láwa táàtì hmm. ìyẹnjú tó jẹ́sẹ̀ láàrin àwa àtọ́lọ́wọ̀n bá ẹni tí wọ́n tún ti yáàfì ló ń sọ wípé a níbínú tò ní yàtọ̀ sí ìbínú tọ́lọ́wọ̀n bá ti bí tẹ́lẹ̀ kò bírú tò ní bí ń bá lọ́wájú rẹ̀ lónìí ìmọ̀ tí ń tún gbọ́ alayhi salam wọ́n sọ débi wípé wọ́n Musa nàbì Musa náà wọ́n sọ pé àwọn náà pààyàn rí Musa pa ẹni tó ńlá àwọn méjì tí wọ́n ń jà tó wá fọwọ́ gbá kan tó sèsì tó kú ó ní lóòótọ́ kìí ṣẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba kí èyàn sèsì pààyàn èyàn bá ti túbá tó ti sọ̀tán rẹ̀ torí kò lájúlẹ̀ pa ṣùgbọ́n bí n bá dọ́wájú Ọlọ́run ọba lónìí tó bá lóun fẹ́ fi mú mi kọ́ tí mo ní nǹkan tí

ká wò ká túbá kùnú tọ́lọ́wọ́n bá tó ṣe léèwọ̀ fún wa tó ti tọwọ́ wa bọ́ ní yẹ̀wò bá túbá nínú ìyá ẹ̀ṣẹ̀ fàìmọ̀ká má fi ẹ̀jẹ́ lálkìyàmọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tóbi ju ra wọn lọ ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́n bá bá sì ti pè lẹ́ṣẹ̀ ńlá pé eléyìí ò kẹbírọ̀ ni àfi kéèyàn túbá ń bẹ̀ kíyàn sàdéhùn fọ́lọ́wọ́n bá pé á ah, irú nǹkan يا إخوة الإيمان وتوبوا إلى الله ربكم وأخلصوا له العبادة فإنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا adúpẹ́ fún ọlọ́wọ́ balẹ̀ kasi àtọwọ́ ìkẹ́ àtọwọ́ ìgẹ̀ fánàbíwa Muhammad sallallahu alaihi wasallam àbí ọlọ́wọ́ bá ẹ̀sìn tọ́lọ́wọ́ bá tó ti fi kẹwàá yí kọ́lọ̀ kó mọ́ gbà lọ́wọ́ wa inú ìjọ annabi ìjọ olórí eré tọ́lọ́wọ́ bá tó ti kàwá mọ́ ìkọ́lọ̀ kó mọ́ yẹwà mẹ́ lálkìyàmà jàmáà mùsùlùmí tọ́lọ́wọ́ bá bá báyàn sí kó jọmọ lẹ́yìn annabi lálkìyàmà ó mọ̀ sórí annabi dájú àwọn sọ̀hábà ìjọ kan ó wá ń sọ fún wọn wípé ألا تحبون أن تكونوا ربع أهل الجنة سوون يكي kí wọ́n ka àwọn ọmọ àlìjánà kẹ́yìn tẹ́ wá jẹ́jọ ìmì ànẹ́bì sallallahu alaihi wasallam kẹ́ jẹ́ ẹyọ kan nínú ìdámẹ́rin sóhun yìí bẹ́ẹ̀ àwọn sàábí ànẹ́bì ní sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ohun wà bẹ́ẹ̀ pé ní gbogbo àwọn tí ó wà àlìjánà àwa nìkan wà jẹ́ dá kan nínú ìdámẹ́rin ohun wà bẹ́ẹ̀ ànẹ́bì ní sallallahu alaihi wasallam àbútó wùnyìn kẹ́ jẹ́ dá kan nínú ìdámẹ́ta tí ó wà àlìjánà àwọn sàábé ní bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀ inú riwaya mi wọ́n ní bá náà bí bá ṣe ń sọ báyìí a mọ̀ sọ pé alhamdulillah Allahu akbar pé bẹ́ẹ̀ ni a fẹ́ bẹ́ẹ̀ anábi ní sallallahu alaihi wasallam kódà mọ́ rò wípé bí wọ́n bá dá ọmọ àlìjẹ́nà sí méjì ẹ̀yin lẹ́ jẹ́dà kanú dà méjì sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá ṣe wá lọ́mọ lẹ́yìn anábi sallallahu alaihi wasallam láyé ń bí ẹ̀rọ pẹ̀mọ́ ìjà wá já ànábì ti sọ lára nǹkan tó máa ń já fún alákìíyàmà náà ni kéèyàn máa débi àdádálẹ̀ kò nídìí kí wọ́n sẹ̀ tó máa ṣe wá sí fún yẹn pé kíní yìí ọlọ́run bá tán ànábì tọ́lọ́run bá fi rán kò fún wa lẹ́sìn kíní yẹn sẹ̀ tó wá ń jiyàn rẹ̀ sí wọn lánàbí ò jókòó àsàlátù rí lánàbí ò ṣe mọ̀lúdí ara rẹ̀ rí ọlọ́nàbí gbogbo àwọn kíní kíní ẹsẹ̀ tó bá yẹ kó tó báhùn tó bá ṣe pọ́lọ́wọ́ bá láńfẹ́ jẹmọ́ mùsùlùmí ṣùgbọ́n lọ́wọ́ bá wọ́n sọ fún annu Qur'an anábì sọ fún wa sallallahu alaihi wasallam ìkanú àwọn sàábí anábì abdullahi ibn abbas radiyallahu anhu ó ní nígbà tí aya sọ kalẹ̀ fánàbí aya tọ́lọ́wọ́ bá sọ fánàbí wípé wa anzir ashirataka al-aqrabin rẹ̀ anábì kìlọ̀ fáwọn tó má jẹ́ kí wọ́n rò pé àwọn alánàbí alkiyamu rọrùn fáwọn kìlọ̀ fún wọn kí wọ́n tó kú o Abdullahi ibn Abbas ní nígbàtí ayà yìí sọ̀kalẹ̀ anábì bá ń sa eré lọ sórí òkè sọ̀fá ó wá ń pè àwọn èèyàn lórí pẹ̀lú ìdílé wọn anábì wá ń sọ fún wọn wípé ya bani kada ya bani kada ẹ̀yin ọmọ lágbájá gbogbo yín máa bọ̀ gbogbo yín máa bọ̀ anábì sọ débi wípé anábì ń dákọ àwọn èèyàn tó súnmọ́ qala alayhi salatu wassalam ya Abbas أنقذ نفسك من النار فإني لا أملك لك من الله شيئا يا فاطم بنت رسول الله أنقذي نفسك من الله لا أغني عنك من الله شيئا يا صفية عمة رسول الله أنقذي نفسك من الله لا أغني عنك من الله شيئا أما تنبي قي أما تصمى نبي نيو العباسي ọ́nkú ànábì ni ànábì pé dórí ọmọ pé fatima, sọ́ra rẹ kúrò níbi ìyá ọlọ́wọ́n ọba ní tí fi gbálẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba o tó túmọ̀ sí wípé ṣe tọ́lọ́wọ́n ọba ní o ṣe jìnà sí tọ́lọ́wọ́n ni ní o jìnà sí má lò ní bàbá kan tó já nábì lálkìyàmọ̀ o ya ikhwatal iman kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí torí wípé wa pé kódẹ̀ ẹni tí anábì sọ ìran àwọn èèyàn kan anábì ní àwọn tó bá kú sógun nínú tọ́nà wọn bó fún wọn ni wípé èèyàn 70 nínú ìdílé wọn wọ́n bá wọn bẹ ọlọ́run tí ó fi wọn sálì jẹ́nà nínú bí tó ti jáde pé ẹni tó bá ilé kú ẹ̀jẹ̀ àkọ́kọ́ tó bá bọ́ọ̀lẹ̀ láàrin ọlọ́run bó ẹni tí ó tọ́ nàbí nìyẹn kí wọ́n ni túnmọ̀ àwọ̀tá nàbí ń sọ fá ọmọ rẹ̀ Fátímà tí ó sọmọ mí tó kù fánàbí wípé sọ́ra rẹ̀ kó bìnà torí ẹyà ayà ọlọ́run ọba ni kò sí nǹkan tí ó yí padà wala man dhal ladhi yashfa'u 'indahu illa bi idhnihi ẹni tí wọ́n ọlọ́wọ́n bá ní wà man zalladhi yashfa'u 'indahu illa bi'idhni bá bá ní wọ́n bá yẹn bẹ̀bẹ̀ wájú ọlọ́wọ́n bá lálkìyàmà ẹni tọ́lọ́wọ́n bá bá yọ́nú sí ni ohun illa min ba'di an yasha'a Allahu wa yarda lẹ́yìn tọ́lọ́wọ́n bá bá fún wọn nípa tó bá fún wọn níyànda bánàbí ṣe tóbi tó sallallahu alaihi wasallam anábí ó báwọn èèyàn kan bẹ̀bẹ̀ délẹ́bù kan tí wọ́n sọ bánàbí pé lisa dhalika laka ó ní ò ní ẹ̀ndà lórí àwọn ilé wọ́n sọ bánàbí pé lisa dhalika ilayki fáwọn ilé àfún ní ẹ̀ndà lórí wa ju wípé kakọ́kọ́ mójú tó ra wa lọ àwọn ẹ̀ṣẹ̀ wa pọ̀ tó tóbi nínú tó tóbi jù àkọ́kọ́ ẹ̀sìn wa òun náà ẹwọ nǹkan méjì lọ́lọ́wọ́ bá pàwà láṣẹ ń bí irun káàkì lásìkò wọn kásìkì bó sì yẹ káàkì méjèèjì lónìí ẹwọ bá ṣe ń ṣe ẹlòmí ò ti ẹ̀ká kún ẹlòmí ò kí lásìkò tó bá rùn yóò ní sẹ́lì hasibu anfusakum qabla an tuhasabu ìjáwà náà sì sì sí ara wa kí wọ́n tó ṣe nínú hadithi kan wọ́n ní in tí wọ́n kọ́kọ́ wò nínú ẹrù wa kọ́ má gbé wọ́n dìde lálkìyàmọ̀ tí wọ́n ń pò wà lẹ́yọkọ̀ọ̀kan tí wọ́n kọ́kọ́ wò ní ẹrù wa ni pé ẹwù orún rẹ̀ ẹjá wa náà gbéṣìrò kalẹ̀ pé ọ̀sẹ̀ tó kọjá yìí mélòó la kí lásìkò tó ẹka kí ẹlùmí tí ẹ̀ sì jẹun ìṣòro ó bá dáadáa ó bá ẹni tó pàwọ́ láṣẹ láti kírun ó wà bá dáadáa káwánígẹ́yàn ìjáwà náà gbéra wa sí káfí sórí òsùn wọn nǹkan alákọ̀ọ́kọ́ tó tóbi jù náà ìsìn wa náà nìran wa àwọn àfáà ní òun náà sì ní gbẹ̀yìn bẹ́sìn bá ń yọ lára èèyàn in tó ma ń yọ gbẹ̀yìn òun náà nìran tó bá yẹlé débẹ̀ ó ti tán fún yàn bó bá yẹlé débi irun gbogbo à mọ́ lọ́sájì ni wọ́n kọ́kọ́ wò tí wọ́n bá ti dá gbogbo yókù náà wọ́n wò dáadáa tó bá sì ti wọ́ ìyókù náà wọ̀ ẹlákùn jẹmọ́ mùsùlùmí ẹjá ṣọ́ra wa ká sì ṣọ́ àwọn tó súnmọ́ wa ibi ìbínú ọlọ́run bá ẹjá pa wọ́n láṣẹ báwa sí ń kí kàmọ̀ sọ fún ọ̀nà káwọn náà kí ọlọ́run bá fi ròyìn àwọn wa kana ya'muru ahlahu bis-salati waz-zakah bóhun bá kí wọn tán yóò tún sọ fáwọn ìyàwó rẹ̀ pé ẹ̀yin náà kí náà kí torí láàúgbìn àǹkùn nínú Allahi ṣe àlànàbì sọ tánàbì bá sọ ilé ìbò wà láwà táwà ìsànàbì ìdákùn torí ọlọ́wọ́ bá ẹ jẹ́ ká gbìyànjú yẹrún ọdọ́wọ́ wa ẹwọ ẹbí tánàbì sallallahu alaihi wasallam ti lọ gbà wá fún wa kò sí ìjọsìn kankan tó tóbi tọ́nà bá ní kánàbì 50 ẹ imagine pé 50 náà lànàbì mú implication ẹ̀ ni wípé bí ìpá ní nǹkan mìta wá ṣe láyé jùpa wá kí wọn lọ wọ́n tún wá di ipò láti 50 wọ́n sọ di márùn márùn tó tún wá sọ di náà àtùmọ̀ra láre ọlọ́run bá dákun ra wá lọ́wọ́ lórí ìjọsìn rẹ̀ ọlọ́run bá dákun fún wa ṣe já rí ọ̀nà rẹ̀ láyé ká اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين اللهم دمر اعداءك اعداء الدين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان اللهم دمر كيد الكافرين عليهم دمر كيد الكافرين عليهم اللهم دمر كيدهم عليهم وانصر المسلمين في كل مكان قوموا إلى صلاتكم